gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù ẹ̀dá ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wo part two fíìmù ẹ̀dá ìdí tá a fi sọ pé kí ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ni wípé àwọn tó bá fi lè tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ni kó ṣoṣo péré ni ó máa láǹfààní láti wo apá kejì fíìmù ẹ̀dá nígbà tí a bá gbé jáde sórí youtube channel èyí tó jẹ́ original gangan kò tó wá tán síbẹ̀ o tí bá tó wá tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ tún máa jẹ́ ní alákọ̀ọ́kọ́ tí yóò máa kọ́kọ́ máa rí àwọn fíìmù wa tí àwọn olólùfẹ́ yín wà ń bẹ̀ nígbà tí a bá kọ́kọ́ gbé jáde sórí YouTube channel torí pé YouTube máa send notification sí yín nígbà tí a bá gbé jáde síta torí ẹ̀ ní àṣẹ ni pé kí ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí tẹ bá fẹ́ jẹni lọ́kọ̀ọ̀kọ́ tí yìí máa kọ́kọ́ máa rí àwọn fíìmù wa àti pé pàápàá jùlọ apá kejì fíìmù ẹ̀dá ṣẹ́ni subscribe button tó wà ní kí ẹ tẹ̀ yìí ọ̀fẹ́ ni o ò ní jẹ́ òun yára ẹ kí wọ́n sọ̀rọ̀ nípa apá kìíní fíìmù yìí òṣèré gbogbo lẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn òṣèré tó kópa nínú apá kìíní fíìmù yìí mo fẹ́ kí ẹ kórúkọ òṣèré tẹ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ dáadáa ẹ fẹ́ kí ẹ kórúkọ òṣèré náà kalẹ̀ sínú comment section tó wà lábẹ́ fídíò yìí torí pé òṣèré tó rúkọ bá fi lè pọ̀ gidi gan ni ẹ máa lò dáadáa sínú àwọn fíìmù wa èyí tẹ́ máa gbé jáde sójú wòran lórí YouTube channel ṣé Wùmí Toríọlá ni àbí Délé Òdùlé àbí ni ẹni tẹ́ wọ́n mọ̀ section àti pé òṣèré ògùn lẹ fẹ́ kí a fi sínú apá kejì fíìmù yìí ṣé ká fi Mary Martin sí ni àbí Fúnkẹ́ Akíndélé kọ sínú comment section tó wà lábẹ́ fídíò ìkẹ́dẹ̀ má gbàgbé láti tẹ subscribe button tẹ́ bá mọ̀ pé fẹ́ wo apá kejì fíìmù yìí ẹ ṣeun tẹ́tẹ́ ti gbọ́ wà ọlọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ó ti tẹ́ fún wọ̀ wọ́n ní fún